Lord. Praise the Lord. Let the children be on their feet as well. We want to pray against every infirmity and every sickness in our body In just five minutes, I want to nínú every one of us. Let us pray with fẹ́ This is another opportunity to. pray to God to heal every area that is sick in our body. mìíràn tún lélẹ̀ láti lè gbàdúrà sí Ọlọ́run láti lè bu alára That book of Matthew eighteen says. Ìwé Matthew orí kẹrìnlá sọ wípé. The book of Matthew eighteen seventeen. Kejìdínlógún sọ wípé. That it might be fulfilled. Láti lè mú wá sí ìmúṣẹ. Which was spoken by the exa by Exeter the prophet. Eléyìí tí a ti gbẹnu wòlíì. Saying himself took our infirmity and bear our sicknesses. We are going to pray to God, Father, in the name of Jesus. Instantly heal everyone that is sick in the service and online today, and restore everyone to their perfect health. let us turn it into prayer. ẹ jẹ́ àtàjọ ẹ jẹ́ àsọ fún ọlọ́run pé olúwa gbogbo àwọn èèyàn tó ń ṣàìsàn nínú gbọ̀ngàn ni tàbí lórí aago ni olúwa wò wọ́n sàn pátápátá gbogbo ibi tí ẹnikẹ́ni ti ń ṣàìsàn nínú àgọ́ ara wọn ni lórúkọ jésù olúwa máa wò wọ́n sàn ẹ̀mí máa wò wọ́n sàn lórúkọ jésù àwọn tó wà lórí aago ni àbí àwọn tó wà ní ìjọ ni lórúkọ jésù gbogbo ibikíbi tí ẹnikẹ́ni ti ń ṣàìsàn nínú àgọ́ ara lórúkọ jésù ìwòsàn pípé láti òde ọ̀run wa lórúkọ jésù olúwa máa wò wọ́n sàn olúwa wò wọ́n sàn lórúkọ jésù la gbàdúrà. any area that is sick in our body. mo fẹ́ kí a fọwọ́ kan ibikíbi tó bá ń dùn wá ní àgọ́ ara kí a tún gbàdúrà yẹn lẹ́ǹkan sí. Just touch that area that is sick in your body. And let's pray. Lord, instantly heal me now. Every area that is sick in my body, Lord. ẹ jẹ́ kí àwọn àbí àwọn ọmọ rẹ̀ kọ́ máa ń lu ìrakùn àbí ìrakùn. worship the Yahweh. Let's begin to adore His holy name. Let's begin to bless Him. But Daddy, we are grateful. Lord, we are grateful for bringing us into another glorious week, the very last week of the month of March. And not only the last week in the month, the last week in the month of, in the first quarter of the year ẹ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ti ń wọlé èmi rò pa aleluya wa ló yẹ kó lọ sókè jù mommy take an audit of what had transpired in the course of this first quarter just take a moment and take the audit take the audit of everything that has happened both the good and the bad ẹ ká wo iye ká wo iye àwọn ohun tó ti ṣẹlẹ̀ nínú sáà àkọ́kọ́ oṣù yìí nínú sáà àkọ́kọ́ ọdún yìí káwa máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe igi ẹ̀kọ́ ẹ̀yin fúnra ara yín wọ́n ti bá wa kọrin ọpẹ́ wọ́n ti bá wa kọrin ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin fúnra ara yín kẹ́ ẹ wá orin kan láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn you are not thanking man you are thanking the lord preparing your way before him even as you go into another culture even as we go into another month even as we begin another week let's open our mouth ẹ kàn wá orin ọpẹ́ fúnra ara yín ẹ kọ sí bàbá yẹn pé ọlọ́run mo more igi lẹ́yìn ọgbà mi tí ó jẹ́ kó gbà yìí ti wó igi lẹ́yìn ọgbà wá ẹ máa ṣe òmòmòre igi lẹ́yìn ọgbà ilé mi tí ó jẹ́ kó gbà wá wó igi lẹ́yìn ọgbà abiyamọ ẹ máa ṣe o bàbá rere igi lẹ́yìn ọgbà wá igi lẹ́yìn ọgbà wá igi lẹ́yìn ọgbà wá ẹ máa ṣe o bàbá ọpẹ́ mi mà sí ọba ológo jùlọ ìyìn mi mà rẹ sí ọlọ́run mi àtọ́fàràtì ọba àwọn ènìyàn ọba tó fẹ́ o. Oh ọba tó fẹ́ rabata kandalia ọba tó fẹ́ o bí alágbálúgbú omi Ah, ọpẹ́ mi mà rèé sí ọ ọlọ́run tó ga jùlọ ẹ̀yin inú ẹ̀kọ́ tiyín ìyìn mi mà rèé sí ọ láti january àtọ́fàràtì ah, ọba àwọn ènìyàn ọba tó fẹ́ ó ràbàtà ọba tó fẹ́ ó fẹ̀ǹfẹ̀ ọba tó fẹ́ o bí alágbálúbu omi ẹ ṣeun tẹ́ ò padà ẹ ṣeun tẹ́ ò padà bàbá rere ẹ ṣeun tẹ́ ò padà lẹ́yìn ìpè yìí o amore ẹ ṣeun tẹ́ ń gbilẹ̀ láàrin wa ẹ ṣeun tẹ́ ń gbilẹ̀ ẹ ṣeun tẹ́ ò padà lẹ́yìn wa o amore ẹ ṣeun tá ò padà bàbá rere ẹ ṣeun tá ò padà kíkanjú ogun ẹ ṣeun tá ò padà lẹ́yìn wá o amore we just want to say we want to say bàbá o amore we just want to say bàbá o ẹ ṣe just worship that God ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn pé ọlọ́run mo dúpẹ́ torí pé ẹ dà mí nínú ọ̀sẹ̀ yìí ẹ dà mí nínú oṣù yìí ẹ dà mí nínú kọ́tà yìí ẹ jẹ́ agbóhùn wa sókè àdúrà ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ dúpẹ́ ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ facebook ẹ dúpẹ́ facebook méjèèjì ẹ máa yin ọlọ́run ẹ̀yin instagram ẹ̀yin tẹ́ wà lórí rédíò ẹ̀yin tẹ́ wà lórí ìwọlẹ̀ rí kàn á ẹ jẹ́ kájọ mọ̀ọ́rẹ́ ẹ jẹ́ kájọ mọ̀ọ́rẹ́ jésù olúwa wa mo fẹ́ kájọ dúpẹ́ yìí lọ́wọ́ ọlọ́run àti ó lórí abiyamọ òtítọ́ nílùú Atlanta ní ọjọ́ sátidé bí ọlọ́run a dúpẹ́ torí pé gba ògo ẹ̀rù ọlọ́run yẹn bà mí èdìdí tí ò lòrí nínú ìpè yìí láàrin àwọn abiyamọ ó lò láàrin àwọn abiyamọ yẹn ní ọjọ́ sátidé tó kọjá yìí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yẹn this can only be God pé ọlọ́run ó ṣe for the powerful revelation that you alone by yourself in your own capacity that you use in the midst of the mothers ní ọjọ́ sátidé nílùú atlanta ẹ̀jẹ̀ agbóhùn wa sókè àdúrà ọpẹ́ ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa lórí gbogbo àwọn ọmọ yẹn lórí gbogbo àwọn abiyamọ tó fara wọn o ọlọ́run agbẹ́yìnká lórí ìgbà àá jésù olúwa wa kí là ní dúpẹ́ fún ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó fààyè gbà wá tẹ́ bá rí báwa abiyamọ ṣe ń dára nínú gbọ̀ngàn yẹn The body by Shendara, and ṣe uh, you can pray to any length it was so massive and we enjoyed the presence of God we our children were in fact those children were so happy ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó fi ààyè gba ìpè ẹ máa múra sílẹ̀ abiyamọ títọ́ convention abiyamọ títọ́ convention is coming up in Atlanta powerfully powerfully and gloriously i'm going to announce the date as god releases it unto us ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe tẹ́ ẹ fi ààyè gba àwa abiyamọ tá a lè dára ẹ mọ orí ìpàdé tábí amọ́ máa ṣe láwọn orí òkè that is the same thing in Atlanta it is the same thing God has given by his mercy by his favour unto this ministry ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn pé ọlọ́run ẹ ṣé tẹ́ ẹ wú àwa abiyamọ ṣùṣùn tẹ́ ẹ wá dá wa lọ́lá ìfàyègbà yìí ẹ jẹ́ a gbóhùn sókè àdúrà ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ jẹ́ àdúpẹ́ yẹn dáadáa ẹ jẹ́ àdúpẹ́ yẹn dáadáa ẹ jẹ́ àmọ́ múra convention wa nílùú Atlanta àwa bíamọ́ is coming up in Atlanta powerfully ẹ jẹ́ àdúpẹ́ ẹ jẹ́ àdúpẹ́ ẹ jẹ́ àdúpẹ́ pé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé àmọ́re o àmọ́re o àmọ́re o àmọ́re o àmọ́re o àmọ́re o àmọ́re o àmọ́re o àmọ́re o àmọ́re o thank you Jesus jésù olúwa wa ẹ jẹ́ a máa rúbọ aleluya wa bá a ti ń wọlé ẹ a máa rúbọ thank you jesus mo dẹ̀ súre bá a ṣe ń rúbọ yẹn tá a ń fúrúgbìn má jẹ̀mú tí ọlọ́run béèrè lọ́wọ́ wa lórúkọ jésù olùgbàlà wọn ò ní fi ọmọ èmi àti yín rúbọ èyí tó kù kóṣù yóò parí àwọn ọmọ wa ò ní rin àrìn rà èyí tó kù kóṣù yóò parí wọn ò ní dájú ẹkún sílé wa èyí tó kù kóṣù yóò parí wọn ò ní bá wa ìbànújẹ́ èyí tó ṣù kó parí ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ọwọ́ tá ọwọ́ fi ń ṣíà yẹn ọwọ́ tá a fi ń tẹ aleluya yẹn ọwọ́ tá a fi ń tẹ thank you jesus yẹn lórúkọ jésù olùgbàlà ohun rere tí ọwọ́ yẹn ò gbà rí níwọ̀nba ọjọ́ tó kù kóṣù yóò parí níwọ̀nba ọjọ́ tó kù kí sáà yóò parí lórúkọ jésù ọ̀run yọ̀ǹda rẹ̀ wálé wọlé ogun ọ̀run fi lé wa lọ́wọ́ ẹ̀yin abiyamọ wọ̀nyí lórúkọ jésù olùgbàlà bẹ́ẹ̀ ṣe ń rúbọ aleluya yẹn tẹ́ ẹ mọ rírì ọlọ́run yẹn tẹ́ ń ṣí àyẹn lórúkọ jésù ọlọ́run kó gbárùkù sí yín àtìlẹ́yìn tẹ́mi àti yín ò rí gbà rí májẹ̀mú ṣíárìn yìí kó máa yọ̀ǹda rẹ̀ fún wa májẹ̀mú aleluya yìí kó máa yọ̀ǹda rẹ̀ fún wa ìdánmọ́ ìtìlẹ́ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ jésù olúwa wa ẹja tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí olúwa dúpẹ́ lórí májẹ̀mú tó fún wa láti ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ méje lolúwa ní ká a dẹ̀ tún tẹ̀síwájú nínú ọ̀sẹ̀ pé àníṣe àbí iṣẹ́ ìkọ̀kọ̀ tó ń lọ nínú ayé àwọn ọmọ wa tó lè ba iṣẹ́ yìí jẹ́ pé kí ọlọ́run kó bá wa tú ẹ jẹ́ á dúpẹ́ ibi tó ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ á dúpẹ́ ibi tó bá dé ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀ ohun tó fi bẹ̀rẹ̀ ẹ̀ yìí kí ló sọ fún bàbá ó ní kó kó àwọn àwọn ọmọ ọlọ́run jọ kán gbàdúrà lórí kidnappers gbogbo wa rò pé bóyá àwọn normal one ṣùgbọ́n ẹ wo ibi tí ọlọ́run gbà tú àdìtú ni ọlọ́run yìí ohun tó ṣe nílùú Atlanta gan ní ọjọ́ sátidé èmi gun ẹ̀rù ọlọ́run bà mí nítorí pé kí ni ó jẹ́ kí n mọ̀ wípé òun ni ọlọ́run abiyamọ òtítọ́ ìpè yìí òun ni ọlọ́run wọ́n á sì rìn lọ́nà tó bá wu òun fún àwọn tó bá wu òun fún lákòókò tó bá wu òun ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ọlọ́run ó ṣeun fún májẹ̀mú tó ń bá wa dá nínú àdúrà tó ń lọ lọ́wọ́ yìí fún àwọn àṣírí tó ti ń tú àtàwọn èyí tó tún máa tú sí ẹ jẹ́ agbóhùn wa sókè àdúrà ọpẹ́ ẹ jẹ́ adúpẹ́ dáadáa ẹ jẹ́ àdúpẹ́ dáadáa pé ọlọ́run amóore ọlọ́run amóore ọlọ́run amóore ọlọ́run amóore ọlọ́run amóore gbọ́dúà jésù kristi olúwa wa gbọ́dúà náà jésù olúwa wa ẹ jẹ́ àpadà lọ sínú ẹsẹ̀ bíbélì yẹn ẹsẹ̀ bíbélì yẹn la ti ń bẹ̀rẹ̀ àdúrà iṣẹ́ ìkọ̀kọ̀ iṣẹ́ ìkọ̀kọ̀ èyí tó ń lọ nínú ayé àwọn ọmọ wa tó lóun àbàṣe àbíamọ jẹ́ mo kọ́kọ́ súre gbogbo ohun tẹ́ ẹ̀ tí ì rí ṣùgbọ́n tó ti ń pilẹ̀ ìparun gbogbo ohun tó yẹ wa ò tí ì gbé ṣùgbọ́n tó ti ń pilẹ̀ ìparun sílẹ̀ di àwọn ọmọ wa lórúkọ Jésù ogun ọ̀run ṣiṣẹ́ débẹ̀ mo lọ́gbọ̀n ọ̀run tu lọ́sọ̀ gbogbo ìpìlẹ̀ ìparun tí àwọn ọmọ wa lè ti máa rìn gbogbo ìpìlẹ̀ ìparun tí àwọn ọmọ wa lè ti máa là kọjá gbogbo ìgbésẹ̀ ìparun tí àwọn ọmọ wa lè ti máa gbé lórúkọ jésù ogun ọ̀run dá wọn padà mo ní ogun ọ̀run dá wọn padà ẹ̀mí mímọ́ dá wọn padà gbogbo ìpìlẹ̀ ìparun tó fẹ́ fi iṣẹ́ abiyamọ jóná gbogbo ìpìlẹ̀ ìparun tó lè ní gbádùn ìdílé yín gbogbo ìpìlẹ̀ ìparun tó ní tẹ́tẹ́ ṣe ẹlòmíràn ló máa jẹ́ gbogbo ìpìlẹ̀ ìparun tó lóun ò ní fi àdúrà pọ́n yín lé gbogbo iṣẹ́ ìparun tó lóun á yẹ̀yẹ́ àdúrà yín gbogbo iṣẹ́ ìparun tó lóun á fi àdúrà yín jóná lórúkọ jésù ogun ọ̀run kọlù mo ní ogun ọ̀run kọlù mo ní ogun ọ̀run kọlù ẹ pé jésù mọ́ mi ẹ olúwa gbogbo foundation tó o mọ̀ sí tí mò ń mọ ilé àdúrà lé lórí tó lè padà wó pamílẹ́kún ẹ olúwa tọwọ́ bọ̀ ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lódodo lè ṣe tí ẹni tó fẹ́ kọ́ ilé mansion tó bá jẹ́ kí foundation yẹn má solid ohun gbogbo tó bá gbélé lórí mọ́mì kí ló máa ṣe ó máa wó lọ́jọ́ kan ohun tó bá gbélé lórí mọ́mì ó máa dàwó ni nítorí pé kí ni ìpìlẹ̀ ò dúró ẹ pé Jésù mọ́mì gbogbo ìpìlẹ̀ tó ti gbàbọ̀dì tí mo sì ń mọ àdúrà bíi amọ̀lé lórí ṣùgbọ́n tó lè pa mí lẹ́kùn ọjọ́ ọ̀la ẹni olúwa ti ná bọ́ lọ́sàn-án gbogbo ìpìlẹ̀ búburú nínú ayé àwọn ọmọ mi gbogbo ìpìlẹ̀ búburú nínú ìgbéyàwó mi gbogbo ìpìlẹ̀ búburú nínú ìdílé mi èyí tí mò ń fojoojúmọ́ mọ àdúrà bíi amọ́lé lórí tó lè padà pamílẹ́kùn ọjọ́ ọ̀la ẹni olúwa finá tiná bọ ìpìlẹ̀ yẹn olúwa tiná bọ ìpìlẹ̀ yẹn kó o dáwọ́ kó o wó olulẹ̀ ẹ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pe àwọn ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ jẹ́ a máa pe àwọn abiyamọ wọlé àwọn abiyamọ ò tí ì wọlé lórí youtube wọn ò tí ì wọlé lórí youtube ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ máa kọ́pì líǹkì yẹn ẹ máa kọ́pì líǹkì yẹn kẹ́ ẹ máa fi ran àwọn abiyamọ lọ́wọ́ ẹ kọ́pì líǹkì yẹn kẹ́ ẹ fi pe àwọn abiyamọ wọlé ẹ pe jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ ní gbogbo ìpìlẹ̀ tó ti gbàbọ̀dẹ̀ nínú ayé ọmọ mi àkọ́bí nínú ayé èyí tó tẹ̀lé nínú ayé gbogbo àwọn ọmọ mi tí mo sì ń mọ àdúrà bí amọ̀lé lórí ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lolódo ló ṣe kó wọ yàrá àdúrà ẹ gbà ọmọ mi gbogbo ìpìlẹ̀ tí mo ń kó àdúrà lé lórí ìpìlẹ̀ tí mo ń mú àdúrà lé lórí ìpìlẹ̀ tí mo ń mú àwẹ̀ abiyamọ lé lórí ṣùgbọ́n tó ti gbàbọ̀dè tó lè pa mí lẹ́kùn ọjọ́ ọ̀la ẹni olúwa tiná bọ̀ bẹ̀ olúwa tiná bọ̀ olúwa tiná bọ̀ olúwa tiná bọ̀ ẹ pé jésù ẹ sọ́ ní àdúrà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ̀yin ìpìlẹ̀ tẹ́ ti gbàbọ̀dè lórí àwọn ọmọ mi ó yẹ gbọ́ọ̀rọ̀ olúwa ẹ̀yin ìpìlẹ̀ tí èmi àmàmá tí èmi bàbá tí mo sì ń mọ àdúrà bíi amọ̀lé lórí ó kì mi má bàa bàjẹ́ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá olúwa máa wó olùlẹ̀ olúwa máa tiná bọ̀ olúwa máa tiná bọ̀ olúwa máa tiná bọ̀ olúwa máa tiná bọ̀ olúwa máa tiná bọ̀ olúwa máa tiná bọ̀ ẹni olúwa tiná bọ̀ olúwa tiná bọ̀ olúwa tiná bọ̀ bẹ̀ olúwa tiná bọ̀ bẹ̀ olúwa tiná bọ̀ bẹ̀ gbogbo ìpìlẹ̀ tó lè fún mi ní ẹkún ó yá ó yá ó yá ó yá yá gbogbo ìpínlẹ̀ ó yá ó yá ó yá yá èyí tó lè pa tí mo ṣe mọ òjò àdúrà abiyamọlé lórí olúwa tiná bọbẹ olúwa tiná bọbẹ olúwa tiná bọbẹ olúwa tiná bọbẹ olúwa tiná bọbẹ ẹ̀yin màmá ẹ gbà ẹ̀yin bàbá ẹ gbà ẹ̀yin mọ́mí mi ẹ gbà gbogbo ìpìlẹ̀ búburú ẹ̀yin ìpìlẹ̀ tẹ́lẹ̀ máa gbà bọ̀dẹ̀ tì mí ẹ̀yin ìpìlẹ̀ tẹ́ fẹ́ gbà bọ̀dẹ̀ ti àwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ tẹ́lẹ̀ máa gbà bọ̀dẹ̀ ti iṣẹ́ mi ó yá ó yá ó yá ó yá ó yá olúwa tiná bọbẹ olúwa tiná bọbẹ olúwa tiná bọbẹ olúwa tiná bọbẹ gbọ́ àdúrà jésù olúwa wa ẹ jẹ́ àtún àdúrà yẹn gbà ẹ pé jésù ìpínlẹ̀ tó ti gbàbọ̀dẹ̀ tí mi ò rí tí mo sì ń rọ̀jò àdúrà lé lórí inú ayé àwọn ọmọ mi ìpínlẹ̀ tí sàtánì ti gbàkóso ẹ̀ ìpínlẹ̀ tí sàtánì ti tọwọ́ bọ̀ tí mo dẹ̀ sì ń rọ̀jò àwẹ̀ àti àdúrà bí amọ̀lé lórí ọlọ́run kí n má bàa mọ́fọ̀ jáde olúwa tiná bọ̀bẹ̀ olúwa gbé àṣírí yẹn jáde olúwa tiná bọ̀bẹ̀ ẹ pé jésù ẹ sọ́ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ gbà dáadáa jésù olúwa wa ẹ já lọ wo ìwé dáníẹ́lì yẹn kóhun tá à ń ṣe yìí kó lè yé wa daniel chapter two verse twenty two ohun tọ́lọ́run ò bá fi hàn wá mọ́mì kò sẹ́ni tó lè tú ẹ̀mí mímọ́ nìkan lè lè tú daniel chapter two verse twenty two ó ní ó sì fi ohun ìjìnlẹ̀ gbọ́ mi sáà mọ́mì bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀ ohun ìjìnlẹ̀ kan wà nínú ayé ọmọ yẹn thank God for the one you have known ṣùgbọ́n mo súre sẹ́ àníṣe gbogbo ìrìn àjò ohun ìjìnlẹ̀ ìrìn àjò tá a mú àwọn ọmọ wa rìn ìrìn àjò tá a ti fa àwọn ọmọ wa lẹ́sẹ̀ sí ìrìn burúkú tó lè pa wá lẹ́kún tó lè gẹ́gẹ́ bí ọmọ mi sọmọ nù èyí tá a ti fa okùn ẹ̀sìn àwọn ọmọ wa sí torí má jẹ̀mú àwẹ̀ àti àdúrà wa bí ọmọ yìí lórúkọ Jésù ẹ̀mí mímọ́ pè wọ́n padà àmọ́ lẹ́mí mímọ́ dá wọn padà tá a bá rí ọmọ tó ti rìn jìnnà níbí gbogbo abiyamọ ẹ gbé yín lé inú yín tá a bá rí abiyamọ tí ọmọ rẹ̀ ti rìn jìnnà níbí tó lè pa abiyamọ lẹ́kún lọ́jọ́ ọ̀la tàbí tó lè ba iṣẹ́ abiyamọ jẹ́ mo lo májẹ̀mú inú tọmọ yẹn ti jáde gbogbo abiyamọ ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ilé inú yín mo lo májẹ̀mú inú tí ọmọ yẹn ti jáde mo lo májẹ̀mú inú tí ọmọ yẹn gbé fún oṣù mẹ́sàn-án ìrìn àjò ìparun èyí tá a ti fa ẹsẹ̀ rẹ̀ sí níbikíbi tó dé lọ́wọ́lọ́wọ́ à ẹ̀mí mímọ́ dá ọmọ yẹn mo lẹ́mí mímọ́ pe ọmọ yẹn padà ẹ̀mí mímọ́ pe ọmọ yẹn padà mo lu àṣẹ inú sọ̀rọ̀ gbogbo ọmọ tá a ti fà sí ìrìn ìrìn burúkú tó lè mú kábíamọ́ gé kábàámọ̀ jẹ ìrìn burúkú tó lè mú kó sọ̀rọ̀ sí ọlọ́run abiyamọ ìrìn burúkú tó lè jẹ́ kí wọ́n fi àdúrà bíà kó fi bú abiyamọ ọlọ́run má jẹ̀mú orí òkè yìí ọlọ́run má jẹ̀mú orí òkè yìí ọlọ́run má jẹ̀mú ìfàmì òróró yàn tó ń bẹ lórí ikọ̀ ọlọ́run lórí òkè yìí lórúkọ jésù á pè ọmọ yẹn padà lójú ọ̀nà ìparun mo láàdá padà lójú ọ̀nà igbó mímu lórúkọ jésù á dá padà lójú ọ̀nà ṣìnà ṣíṣe lórúkọ jésù á ọmọ yẹn padà lójú ọ̀nà ẹgbẹ́kẹ́gbẹ́ lójú ọ̀nà yahoo lórúkọ jésù adá ọmọ yẹn padà lójú ọ̀nà cyber crime lórúkọ jésù adá ọmọ yẹn padà ọkọ̀ ìparun tá a wá ìṣẹ̀dá ọmọ yẹn wọ̀ lórúkọ jésù á pè é padà mo rà pè é padà gbọ́ọ̀rọ̀ olúwa ìwọ ọmọ yóò yá padà lójú ọ̀nà ìpanu padà ẹ̀mí mímọ́ dá ọ padà ẹ̀mí mímọ́ pè ọ padà ẹ̀mí mímọ́ pè ọ padà ẹ̀mí mímọ́ pè ọ padà áńgẹ́lì abiyamọ gbìyànjú ìjà ó ibi tó ọmọ yẹn dé tí ò lè gbéra rẹ̀ mọ́ ibi tó dé tọrọ ara ẹ̀ nǹkan ò yé mọ́ ibi tó dé tí ò mọ ìgbésẹ̀ tó fẹ́ gbé mọ́ áńgẹ́lì abiyamọ ó yá tẹsẹ̀ bọ́ áńgẹ́lì abiyamọ ó yá tẹsẹ̀ bọ́ áńgẹ́lì abiyamọ ó yá gba iṣẹ́ ṣe ìdáná mo ní gbogbo àwọn ọmọ wa lórí òkè yìí wọn ò ní fi wá pa wá lẹ́kọ̀ọ́ ọjọ́ tá a bí wọn ayọ̀ láyọ̀ lórí wọn ọjọ́ tá a bí wọn òun ẹ kú oríire ló jáde lórúkọ jésù lórí gbogbo ọmọ tó ní ìbáṣepọ̀ mọ́ ìpè yìí ohun ọ̀fọ̀ ohun ẹkún ìrọ́jú lórúkọ jésù kò ní jáde sábìá àṣẹ ọ̀nùgùn jésù olúwa wa daniel chapter two verse twenty-two ó ní ó sì fi ohun ìjìnlẹ̀ mò ń lọ́bì kan lọ́sàn yìí o ẹ bá mi pe àwọn abiyamọ wọlé èdìdí tọ́lọ́run fún mi lọ́sàn yìí mi ò fẹ́ ká abiyamọ kankan mi ṣe daniel chapter two verse twenty-two ó sì fi ohun ìjìnlẹ̀ àti àṣírí hàn ah, ta ló fi hàn ẹ̀mí mímọ́ mọ́mì ọlọ́run fẹ́ mú wa rin ìrìn àjò èdìdí mẹ́ta lọ́sàn-án èdìdí mẹ́ta mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mo fẹ́ kẹ́ gbà àwẹ̀ àti àdúrà yìí lórí àwọn ọmọ wa èmi àti ń ta jí àkópa nínú ẹ̀ lórúkọ jésù kò ní lọ lásán ó fi ohun ìjìnlẹ̀ àti àṣírí hàn so mọ́mì ohun ìjìnlẹ̀ wà àṣírí sì wà àwọn tó bá tu fún nìkan ló mọ̀ èèyàn lè wà kó má mọ ohun ìjìnlẹ̀ the eyes may be wide open mọ́mì kó dẹ̀ má mọ ohun ìjìnlẹ̀ kó má mọ ohun àṣírí ó ní ó mọ ohun tí ó wà ní òkùnkùn lọ́dọ̀ rẹ̀ ní ìmọ́lẹ̀ sí wa lọ́dọ̀ ta ni ẹ̀mí mímọ́ ẹ kọ́kọ́ pe Jésù ah Olúwa parí ìjà tó ń bẹ láàrin èmi abiyamọ àti ẹ̀mí mímọ́ mo fi Jésù bẹ̀ yín abiyamọ tó fẹ́ jèrè ọmọ you must live an holy life. abiamọ tó fẹ́ rí òwò ọmọ ṣe jèrè ó gbọ́dọ̀ gbé ìgbé ayé ìwà mímọ́ ó gbọ́dọ̀ fi ààyè gba ẹ̀mí mímọ́ nítorí pé kí ni ẹ̀mí mímọ́ ló máa máa kó àwọn ọmọ yẹn yọ màmá kan jẹ́rìí lórí òkè yìí ọmọ màmá yẹn ò bá ti kú lónìí ọmọ eighteen months ṣùgbọ́n mọ́mì torí agbára ẹ̀mí mímọ́ ìbáṣepọ̀ ẹ̀mí mímọ́ tó wà láàrin màmá yẹn àti ọmọ ẹ̀mí mímọ́ yẹn ta màmá yẹn lólobó ó sọ fún màmá yẹn pé fi ohun tó ń ṣe sílẹ̀ go and rescue that boy that boy is about to be captured by the devil tí ò bá sí ọwọ́ ẹ̀mí mímọ́ tí ò bá sí agbára ẹ̀mí mímọ́ tí ò bá sí ìbáṣepọ̀ ẹ̀mí mímọ́ bóyá ìdílé yẹn ìbá ti wà nínú ẹkún lónìí ẹ pé jésù ẹ̀yin abiyamọ ẹ pariwo àní olúwa bá mi parí ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí mímọ́ ẹ ju ẹ fi tára gbà olúwa parí ìjà tí sátani dálẹ̀ ó mọ̀ wípé tẹ́ bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ọ̀pọ̀ ogun ló máa máa ṣẹ́ fún yín ìdí nìyẹn mọ́mì ó dá èdè àìyedè sílẹ̀ kò fẹ́ kẹ́ ẹ ní ìfààyè gbà kò tilẹ̀ fẹ́ fi àyè gba ẹ̀mí mímọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà lọ́sàn-án torí ọlọ́run ti tú láṣìírí adẹ̀ ti bọ́ná ẹni olúwa bíi màmá tó fẹ́ jèrè bí abiyamọ tí ò fẹ́ pàdánù bí abiyamọ tí ò fẹ́ mọ́fo bí abiyamọ tí ò fẹ́ ṣàṣedànù olúwa parí ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí mímọ́ olúwa parí ìjà tó ń bẹ láàrin èti èmi mọ́ ìjà tí sàtánì dálẹ̀ tí ò jẹ́ ń lè fààyè gba ẹ̀mí mímọ́ tó ẹni olúwa parí ìjà yẹn láàrin wa ẹ pé jésù ẹ sọ ní àdúrà rẹ ó yá ó yá ó yá ó yá ó yá ẹ̀yin abúlé olúwa parí ìjà tó wà láàrin èmi àti ẹ̀mí mọ́ ẹ̀yin màmá yẹ fìtàlágbà ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ gbàdúrà olúwa bá mi parí ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí mọ́ ìjà tí sátani dá sílẹ̀ ọlọ́run tí mi ò mọ bó ṣe bẹ̀rẹ̀ ẹni olúwa parí ẹ̀ ẹ̀mí mímọ́ parí ẹ̀ ìjà tó ń bẹ láàrin ẹ̀tí ẹ̀mí mọ́ tó di mí létí ẹ̀mí tó di lójú ẹ̀mí ẹni olúwa parí ìjà yìí olúwa parí ìjà yìí ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí mímọ́ ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí mímọ́ ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí mímọ́ tó jẹ́ kí n yadi ẹ̀mí tó jẹ́ kí n fọ́jú ẹ̀mí tó jẹ́ kí n fọ́jú ọkàn ayélujára òòṣà tí ò jẹ́ ń gbọ́ bí ẹ̀mí mímọ́ ti fi ránṣẹ́ ẹni olúwa parí ẹ̀ ẹni olúwa parí ẹ̀ ẹni olúwa parí ẹ̀ ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí olúwa parí ẹ̀ olúwa parí ìjà yẹn ẹ̀yin màmá mi ẹ gbà á bàbá mi ẹ gbà á ìjà tó ń bẹ láàrin èmi àti ẹ̀mí olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ olúwa parí ẹ̀ ẹ̀yin màmá ẹ sọ̀rọ̀ ẹ̀yin bàbá mi ẹ sọ̀rọ̀ olúwa parí ìjà yìí olúwa parí ìjà yìí kí iṣẹ́ abiyamọ mi má bàa jóná kí n má bàa wọlé ọkọ mọ́fọ jáde ẹni olúwa parí ìjà yìí olúwa parí ìjà yìí gbọ́ jésù olúwa wa ẹ pé jésù mọ́ mi bẹ́ẹ̀ ti ń ṣe àyẹn ẹ olúwa òye tẹ̀mí abiyamọ òní ẹ mọ́ mi ẹjọ́ ẹjẹ́ àgbà dádì mi ẹjọ́ ẹjẹ́ àgbà ẹ̀yin abiyamọ tẹ́ ẹ ti débi ẹjọ́ ẹjẹ́ àgbà ẹ ní olúwa tó ní òye ohun gbogbo lọ́wọ́ ọlọ́run tó ní ìjìnlẹ̀ lọ́wọ́ ọlọ́run tó ní àṣírí lọ́wọ́ òye tí mi ò ní táwọn ọmọ mi ní tí wọ́n fi ń yàn mí jẹ òye tẹ́mi màmá òní òye tẹ́mi bàbá òní tí àwọn ọmọ mi fi ń yàn mí jẹ ọlọ́run kí sábì ọmọ mi má bàa bàjẹ́ ẹni olúwa dá sí lọ́sàn-án olúwa dá sí lọ́sàn-án jẹ́ n kọ́kọ́ sọ fún wa mọ́mì èmi àti à ń lo fóònù àwọn ọmọ yẹn ń lo fóònù mo lè sọ fún wa wípé wọ́n mọ fóònù yìí lò jù wá lọ wọ́n lè kóòdù fóònù yìí mọ́mì ẹ̀dẹ̀ ni mo tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ máa tún ṣe máa receive call ẹgbẹ̀ẹ́ yín wọ́n ti ní òye kan ẹ má gbàgbé àwa náà la fowó rà fún wọn mo súre lórúkọ jésù olùgbàlà ohun tẹ́mi àti yín jìyà jìṣẹ́ fún láti lè fi lọ́mọ lọ́wọ́ kò ní padà jórísun ìparun fún wa oh, màmá yóò ṣàmì mo sọ wípé ohun tí èmi àti oyin jìyà lé lórí tá a jìyà lé lórí fífọ́mọ kó má padà wá di orísun ìpanu fún wa lórúkọ jésù ogun ọ̀run kó tẹsẹ̀ bọ́ ẹ pé jésù níbi tẹ́ ẹ wà yẹn ẹ olúwa òye tí mi ò ní tí mo ti fọwọ́ rà fún ọmọ every parent want the best for their children a good mother will want the child to go to the best school there is no crime in that but let us pray hallelujah let us pray ẹ pé jésù mọ́ mi a ní òye tí mi ò ní tó jẹ́ pé mi ni mo tún èmi abiyamọ ni mo tún fowó rà fọmọ tí ọmọ wa padà fi ń yàn mí jẹ ọlọ́run kì í abiyamọ mi má bàa bàjẹ́ ẹni olúwa dá sí olúwa dá sí when you send your children to school the aim of sending them to school is to become the best of the best but at the same time devil has a target for them I pray this afternoon every of Satan target and ambition over our children will never come to reality. Ẹ fi tára gbà ó, òye tí mi ò ní bí màmá, òye tí mi ò ní bí bàbá, èyí tó mọ̀ mí ní tó jẹ́ mi gan ni mo fowó rà á fún tó wá fi ń yàn mí jẹ́ kí iṣẹ́ abiyamọ yìí má bàa bàjẹ́ ẹni olúwa dá sí olúwa dá sí ẹ pé Jésù ẹ sọ àwọn ọ̀rẹ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ó oh, ẹ̀yin abiyamọ ẹ̀ sí àlọ́sàn àwọn abiyamọ ò tí ì wọlé lọ́sàn ó dẹ̀ ń dùn mí mọ́ youtube ẹ kọ́pì líǹkì yẹn ẹ kọ́pì líǹkì yẹn jẹ́ kí gbogbo àwọn abiyamọ rí àdúrà yìí gbà òní ló ṣẹ̀ṣẹ̀ di ọjọ́ kẹfà òní làdúrà yìí di ọjọ́ kẹfà òní ló ṣẹ̀ṣẹ̀ di ọjọ́ kẹfà gbogbo abiyamọ ló dẹ̀ wà nínú ìdè yìí tó yẹ kí ọlọ́run orí òkè yìí ó tú sílẹ̀ ọ̀pọ̀ abiyamọ ni sátani fi ìdè yìí jẹ níyà ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ òye tí mo rà fọ́mọ ọgbọ́n tí mo rà fọ́mọ tó tún padà dorísun ìyà fún mi ah olúwa dá sí olúwa dá sí olúwa dá sí gbọ́dúwà jésù olúwa wà jẹ́ ntú díẹ̀ fún akádùn àyẹ̀yẹ wa thank God for those parents that are in western world I appreciate every one of us ṣùgbọ́n fáwọn tó wà nílé ọ̀pọ̀ òbí nínú ẹ ṣì ló wù láti send àwọn ọmọ wọn sílẹ̀ western world why because of our economic eh, educational system in our own far country they believe that okay our children can get the best in the western world but let me tell you do you know that in this western world these children are more exposed even than those children at home More so, sọ kí iye àwa iye àwa tá a wà ní western world ká lè mójú tá à ń dojúkọ ohun táwọn ọmọ wa nínú ìlú yìí tí wọ́n ti expose sí mo lè sọ wípé àwọn ọmọ tó ṣe wà nílé wọn ti expose sí àwọn òbí tó dẹ̀ wà nílé they still want their children i don't go in, i don't i don't contradict that they still want their children to come to this western world to come and school to come and get the best of the education there is no crime in that but we need to pray òye yẹn àwa là ń rà fún wọn ọgbọ́n yẹn àwa là ń rà fún wọn ẹlòmíì á gba lóòní láti ràn ẹlòmíì á ta ohun ìní ẹ̀ torí pé ó fẹ́ rán ọmọ ní western world to, for that child to have a western certificate but do you know one thing as we are doing that devil is not looking on us kòkò wò wá òun náà ń wá báwo ni òun ṣe fẹ́ baṣẹ́ yẹn jẹ́ ọ̀pọ̀ tó relocate wá sílùú ìlónìí many relocated all because of their children because they want to give their children the best of the best But we must not forget that as we are interested in their success, devil too is interested in them. And that is why this kind of prayer is coming your way that you must not joke with. We want to pray. Ani òye ti mi ò ní tó mi ni mo tún fọwọ́ rà fọ́mọ. Oye ti mi ò ní tó mi ni mo fọwọ́ rà fọ́mọ mi. Oye ti mi ò ní tó mi ni mo fọwọ́ rà fọ́mọ mi. Tomo mi wa fi ń yàn mí jẹ. Ah! Ẹni olúwa kó má bàa baṣẹ́ abiyamọ mi jẹ́ ẹni olúwa dá sí olúwa dá sí lọ́sàn-án olúwa dá sí lọ́sàn-án ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ olúwa dá sí lọ́sàn-án olúwa dá sí ẹ̀mí mímọ́ à ń pè é sójú iṣẹ́ òye táwọn òní tá a ti fowó rà fọmọ tọmọ wa ń padà fi yàn wá jẹ kì í ṣe abiyamọ wa máa bàjẹ́ tó wa ń padà fi pamọ́ fún wa kì í ṣe abiyamọ wa máa bàjẹ́ ẹni ẹ̀mí mímọ́ dá abiyamọ ọ̀run dá abiyamọ ọ̀run dá sí jésù olúwa wa yóò dára fún gbogbo àwa bíi amọ tá à ń ṣí àyẹn yóò dára fún gbogbo àwa bíi amọ tá à ń rúbọ aleluya yẹn lórúkọ jésù àdúrà yìí máa dáhùn fún yín ohun ìjìnlẹ̀ tó fara sí ẹ̀mí mímọ́ yóò tú ẹ tún pé jésù ah ìgbàlódé tí ò sí nígbà tèmi mú mi ẹjọ ẹgbà o ìgbàlódé tí ò sí thank you daddy for sharing ìgbàlódé tí ò sí nígbà tèmi tí ọmọ mi fi ń yàn mí jẹ ah tó lè padà bá ṣe abiyamọ mi jẹ ẹni olúwa tẹsẹ̀ bọ́ gbogbo ìgbàlódé tí ò sí mọ́mí ẹjọ́ ẹjẹ́ àgbà nígbà tiwa kò sóhun tó ń pè ní social media nígbà tiwa mọ́mí fóònù tó máa ń dáìlì yẹn tó wà nílé yẹn òun ló kàn mọ́ ṣùgbọ́n ní ìsìn different high tech phone òun ló ti wà ẹjẹ́ àgbàdua ìgbàlódé tí ò sí nígbà tèmi even during our own time when we are going through our education most of the things that we went through in our own education system a lot of new things new inventions they want to introduce into different educational system in different country today those things were not there and many of these things as it had its positive impact bẹ́ẹ̀ náà ló ní adverse impact bó ṣe ní ọ̀nà tó dáa fún ètò ẹ̀kọ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ náà ló ní ètò búburú bẹ́ẹ̀ náà ló ní ọṣẹ́ búburú èyí tó ń ṣe ẹ jẹ́ pé jésù ẹni olúwa jọ ìgbàlódé tí ò sí nígbà ti tèmi èyí tó ti wà nígbà tàwọn ọmọ wa yìí èyí tó lè baṣẹ́ abiyamọ mi jẹ́ tọmọ mi wá ń lò tó fi ń yàn mí jẹ tó ń lò tó fi fohùn pamọ́ fún mi tó ń lò tó fi ń gbégbé ayé ìkọ̀kọ̀ tó ń lò tó fi ń gbégbé ayé ìkọ̀kọ̀ èyí tó lè mú panu ẹni olúwa tọwọ́ bọ̀ olúwa tọwọ́ bọ̀ olúwa tọwọ́ bọ̀ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá nígbà táwọn òbí kò sí social media ẹjọ́ ẹ fi tára gbà nígbà tí wa kò sí social media ní ìsìn ó ti wà òbí tí ò bá wà mọ́ lò báwo ló ṣe fẹ́ mọ àwọn nǹkan kan ẹjẹ́ gbàdúrà mọ́ mi àwọn ọmọ akọ̀ máa kóòdù ẹ̀ fún ni àwọn ọmọ akọ̀ máa fi pamọ́ fún ni ayé ọmọ á sì máa lọ ẹ gbàdúrà ìgbàlódé tí ò sí pa tiwa èyí tó ti wà báyìí táwọn ọmọ wa mọ̀ sí ẹ tó lè bá ṣe àbí àwọn ọjẹ́ ẹni olúwa tọwọ́ bọ̀ olúwa tọwọ́ bọ̀ olúwa tọwọ́ bọ̀ jésù olúwa wa ẹ pé jésù ẹni ẹ̀mí mímọ́ tọwọ́ bọ ọmọ mi lẹ́nu ohun gbogbo tó ń fi pamọ́ fún mi tó lè ba ṣe abiyamọ mi jẹ́ ẹni olú ẹ̀mí mímọ́ tọwọ́ bọ̀ kó máa tú ẹ̀mí mímọ́ ẹ̀mí ọlọ́run ló tọwọ́ bọ màmá ẹ lẹ́nu ó lọ sọ fún mọ́mi ọmọ tó ti sọ pé òun ò lọ sí skul mọ́ ẹjọ́ ṣe inú abiyamọ máa dùn ni ọmọ tó kàn déédéé ní mọ́mi i'm not going to school that mother will not be happy ẹ̀mí mímọ́ dẹ̀ tọwọ́ bọ̀ lẹ́nu bá ṣe gbẹrú àdúrà báyìí tán náà ni Oh dẹ̀ woke up to mommy mommy i want to go back to school that is what the power of prayer can do ẹ pé jésù ẹ̀mí mímọ́ níbi tọ́mọ mi wà lọ́wọ́ báyìí àní gbogbo ohun tó fi ń bò fún mi ohun tó jẹ́ ìkọ̀kọ̀ ìpamọ́ rẹ̀ secret place yẹ ìkọ̀kọ̀ náà ẹ̀mí mímọ́ tọwọ́ bọ̀ kó polúru ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ jáde ẹ̀ kí iṣẹ́ mi má bàa bàjẹ́ tó ẹ̀rí ẹ̀mí mọ́ tọwọ́ bọ̀ lẹ́nu kí iṣẹ́ abiyamọ mi má bàa bàjẹ́ ẹ̀mí mímọ́ bá mi tọwọ́ bọ̀ lẹ́nu gbogbo ohun tó fi ń bò fún mi ohun tó fi ń pamọ́ fún mi ohun tí ọkọ mi fi ń pamọ́ fún mi ohun tí aya mi fi ń pamọ́ fún mi ó yá ó yá ó yá ó yá ó yá ẹ̀mí mímọ́ tọwọ́ bọ̀ ẹ̀mí mímọ́ tọwọ́ bọ̀ jésù olúwa wa ìdílé tó bá lóhun ìkọ̀kọ̀ báwo lẹ ṣe fẹ́ mọ ohun tẹ́ fẹ́ dojúkọ ọkọ tó bá lóhun ìkọ̀kọ̀ aya tó bá lóhun ìkọ̀kọ̀ tẹ́ẹ̀dẹ̀ ń wojú ọlọ́run fọ́mọ báwo lẹ ṣe fẹ́ mọ ibi tẹ́ fẹ́ dojú àdúrà kọ ẹ jẹ́ Jésù Olúwa tọwọ́ bọ inú wa àtọkọ àtaya ẹni olúwa tọwọ́ bọ inú wa ẹ̀mí mímọ́ tọwọ́ bọ ẹnu wa gbogbo àṣírí ìkọ̀kọ̀ gbogbo àṣírí ìkọ̀kọ̀ èyí tó ń farasin èyí tó ń jẹ ìdílé wa níyà èyí tí ò jẹ́ ká ti jù báyìí lọ èyí tí ò jẹ́ ká ti bímọ ẹni ẹ̀mí mímọ́ tọwọ́ bọ̀ kó o tú kó o sì gún ètò àtúnṣe jáde ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá olúwa tọwọ́ bọ̀ holy spirit will put the hand á tọwọ́ bọ̀ tí ẹ̀mí bá tọwọ́ bọ̀ á máa tú á máa kàbòròbò ó yá ó yá ó yá wọn á rò pé fún lóògùn jẹ́ ni ẹ sọ fún ọlọ́run ẹ ẹ̀mí mímọ́ tọwọ́ bẹ ẹnu àwọn ọmọ mi gbogbo ohun ìkọ̀kọ̀ àṣírí ìkọ̀kọ̀ èyí tó ti tọwọ́ bọ̀ èyí tí wọ́n ń tọwọ́ bọ̀ lọ́wọ́lọ́wọ́ èyí tí wọ́n fẹ́ tọwọ́ bọ̀ tó lè ba iṣẹ́ yìí jẹ́ tó lè ba iṣẹ́ abiyamọ mi jẹ́ tó lè fi iṣẹ́ abiyamọ mi jóná ẹ̀mí mímọ́ bá mi tọwọ́ bọ̀ ẹ̀mí mímọ́ tọwọ́ bọ̀ ẹ̀mí mímọ́ tọwọ́ bọ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá jésù olúwa wa ẹ tún pé jésù ah gbogbo ìgbàlódé ìgbàlódé tí kò sí nípa tiwa ṣùgbọ́n tó ti wà nígbà nísìnyí tó fẹ́ sọ mí di aláìmàdúrà gbà tó fẹ́ sọ mí dẹni tí ò mọ̀ ọmọ tọ́ mọ́mí ẹjọ́ ẹ gbà o ìdí nìyẹn we cannot say you want to use the style let me say this the style especially we that we are in the western world let me focus on us a bit especially we that we are in the western world you can never use the same method that our parents used to raise us to raise those kids don't forget they are in a different world the world here is quite different from the world in Nigeria. You and I were raised in the world in Nigeria where we reckon with cultures, where we even pay more attention to religion. But here, they are very cultural; they are silent religion. So it's not just the grace of God. If that woman, if that mother, if that father himself is now in Christ, because you cannot give what you don't have. Hallelujah. You cannot give what you don't have. If you see a mother that dresses anyhow, if you see a father that dresses anyhow, if you see a father that is an that, that is very drunk, that is very addicted to alcohol, to all these stuffs, mommy, that is the same way they will raise that child. Hallelujah. Because those child are looking at you. You are their first role model. They are taking instruction from every of your action. They are picking from every of your character. You don't need to tell them. Whether that character is good, whether that character is bad, they are taking up. They are picking it up. That is why we must be very conscious of what we do more than what we say to these children. Ẹ jẹ́ àpè Jésù, ẹni Olúwa, ìgbàlódé tí kò sí nígbà tiwa, ṣùgbọ́n tó ti wà nígbà tàwọn ọmọ wa yìí. Ọlọ́run tó fẹ́ bá ṣe abiyamọ mi jẹ́, ẹni Olúwa dá sí i ìgbàlódé nígbà yẹn kò sí pé à ń ṣíra sí wòwò mọ́mì ṣùgbọ́n ní ìsinyìí mi ìmọ̀ bóyá invoke náà ń pè é tó o bá ti ṣe half of your ọmú síta ò tí ì wọṣọ tí half of your ọmú tí ò bá ti sin ẹjọ́ ṣé kò sí lábẹ́ òbí kó tó jáde ni and for the woman ṣé kò sí lábẹ́ ọkọ kó tó jáde ni àwọn ìgbàlódé tó ti wà ní ìsinyìí nìyẹn nígbà yẹn kò tí ì rampant bẹ́ẹ̀ yẹn kò sí bẹ́ẹ̀ and that is where our children are being grown up inú ìgbàlódé yìí náà ń wà wọ́n ń pàdé wọn ní school wọ́n everywhere they turn to they see all these new new new new things in vogue that is why we must continue to pray for them ẹ jẹ́ pé Jésù mọ́ mi ìgbàlódé tí ò sí nípa tiwa ìgbàlódé tí kò sí nígbà tiwa ṣùgbọ́n tó ti wà nígbà tàwọn ọmọ wọ̀nyí tó ń pè wọ́n fún ìparun olúwa kó má bàa baṣẹ́ àbí àmọ́wọ́ jẹ́ ẹni olúwa dá sí i kó má bàa mú àwọn ọmọ wa rìnrìn àjò ìparun ẹni olúwa dá sí i ẹni olúwa dá sí i ẹni olúwa dá sí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ìgbàlódé tó ti wà nísìn ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá àtó lè bá ṣe abiyamọ mi jẹ ẹ̀yin abiyamọ ẹjẹ a máa ṣí àlọsàn ẹjẹ a máa ṣí àlọsàn àwọn abiyamọ tí wọlé ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá jésù olúwa wa ẹjẹ́ tó pe jésù gbogbo ibi tí ọmọ mi ti ń yín mú sí mi nígbà tí mo bá correct ẹ mọ̀ ní tó fi yín mú torí pé wọ́n mọ̀ jù wá lọ ní kòríta yìí ẹlòmíà ni give me your password ó ti fún yín password lóòótọ́ ṣùgbọ́n ó ṣe lọ́ọ̀kì fóònù yìí and you don't know ẹ jẹ́ àgbà these are the things that prayer will feature out àwọn nǹkan tàdúrà máa gbé jáde rèé àwọn ìṣẹ́gun tádùá máa fún wa rèé ẹ̀yí á pe jésù ẹni olúwa gbogbo ibi tí ọmọ mi ti ń yémú sí mi ní gbogbo ìgbà tí mo bá ń correct gbogbo ibi tí ọmọ mi ti ń yémú sí mi nígbà tí mo bá ń fi ọ̀nà òtítọ́ hàn án gbogbo ibi tí ọmọ mi ti ń yémú sí mi nígbà tí mo bá ń correct ẹ̀ lọ́nà òtítọ́ ẹni olúwa gbà mí kọ́mọ yìí má parun olúwa gbà mí kọ́ ọmọ yìí má parun ọmọ tó bá ní kó má ṣíra sí i á rò pé mọ́mí you are only saying your own ṣùgbọ́n mọ́mí ẹ̀yin lẹ mọ ìpalára tó wà nínú ẹ̀ ẹ̀yin lẹ mọ rìpákọ́sọ̀ tó wà nínú ẹ̀ ẹ̀yin lẹ mọ ewu tó wà nínú ẹ̀ ìwọ ọmọ tó ṣí tó ṣí ọyàn sí àw ah, of course you are tempting every man around you and when they rape you they are justified because you are the cause you are the one that attracted them Hallelujah. You are the one that give them attention. You cannot dress modestly as a child and you will be molested. No, something attracted them. They see some seed that they need. Not But sometimes when you are telling these children, they will think we are hold, we are hold in vogue. They will think, oh, you, mommy, you are old fashioned. Mommy, you are paranoid. Daddy, you are this. But we must continue to echo it in prayer. We must continue to say it on altar prayer and say, God, gbogbo ibi tí mo ti ń fojú ọ̀nà ah, gbogbo ibi tí mo ti ń fojú ọ̀nà ìyè wọn ọmọ mi ṣùgbọ́n tó tún yín mú sí mi. Ah, Oluwa bá mi dá sí. That is when we need Holy Spirit. You tell your child something and he didn't do it. You don't need to fight that child. Hand it over to Holy Spirit. Holy Spirit knows how to break the heart of that child. And you will discover that that child will come back and beg mommy that child will come back and realize what you are saying because you have involved the work of Holy Spirit. And that is what Holy Spirit does. It's Holy Spirit break hardened hearts. Ó man, ń fọ́ àwọn ọkàn tó le, àwọn ọkàn òkúta, àwọn ọkàn ìparun, àwọn I want ọkàn mi ò ní gbọ́ ohun tí mọ́mí ń sọ, àwọn ọkàn I want ní gbọ́ ohun tí dáàdì ń sọ, àwọn ọkàn mi ò ní gbọ́ ohun tí pásítọ̀ mi ń sọ. That is what Holy Spirit does. We are going to pray. Ẹ̀mí mímọ́ ó yá dá sí i. Ẹ̀mí mímọ́ ó yá dá Bo i. Gbogbo ọmọ mi ti ń yanjú sí mi gbogbo ibi tí ọmọ mi ti ń yínmú sí mi bí mo ṣe ń fojú ọ̀nà ìgbàlà hàn bí mo ṣe ń fojú ọ̀nà òtítọ́ hàn bí mo ṣe ń fojú ọ̀nà ìyè hàn ẹni ẹ̀mí mímọ́ gbà mí kí iṣẹ́ abiyamọ mi má bàa parun ẹ pé jésù ẹ sọ bí àgbà bẹ́ẹ̀. ó yá yá yá yá yá yá yá yá yá yá olúwa wa ẹ tún pé jésù olúwa fún mi ní ojú ẹ̀yìn tí abiyamọ mìíràn kì í ní olúwa fún mi ní ojú ẹ̀yìn olúwa fún ọkọ mi ní ojú ẹ̀yìn tí abiyamọ mi kì í rí kí n lè rí wájú kí n lè rí ẹ̀yìn ọmọ mi ṣáàdùn ayẹyẹ wa àbí ká má gbà á ẹni olúwa fún mi lójú ìpàkọ́ ọmọ yẹn á rò pé mọ́mì ti kó ẹ̀yìn sóhun ni ṣùgbọ́n kó mọ̀ wípé ọ̀run ti fún mọ́mì lójú ẹ̀yìn ohun gbogbo tó ń ṣe ní kọ̀rọ̀ ni mọ́mì rí ẹ̀yí àgbà olúwa fún mi ní ojú ìpàkọ́ normally iwájú lójú ń wà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín mọ́mì iwájú nìkan kọ́ ni ojú abiyamọ gbọ́dọ̀ wà iwájú nìkan kọ́ lójú abiyamọ gbọ́dọ̀ wà abiyamọ gbọ́dọ̀ lójú iwájú abiyamọ gbọ́dọ̀ lójú ọ̀tún abiyamọ gbọ́dọ̀ lójú òsì abiyamọ gbọdọ̀ lójú ẹ̀yìn kì í ṣe wájú nìkan lójú abiyamọ tó máa jẹun ọmọ gbọdọ̀ rí abiyamọ gbọdọ̀ lójú ẹ̀yìn tó máa rí ohun tí ò rí tó máa rí ohun tó farasin nínú ayé ọmọ ẹ pé Jésù mọ́ mi ẹ ní ẹ̀mí mímọ́ fún mi lójú ìpàkọ́ ẹ̀mí mímọ́ fún mi ní ojú ẹ̀yìn ẹ̀mí mímọ́ fún mi ní ojú ẹ̀yìn ojú ẹ̀yìn tí a bí this is what differentiates a mother from a woman A woman will just have a front eye, but a real mother will have ojú ẹ̀yìn. A lójú ìpàkọ́. Ohun tó ń lọ school, ó bá lọ school lóòótọ́ ti drop ẹ̀ ṣùgbọ́n ò rí. Tó bá dé wàá máa sọ fún un, mọ́mì ẹ jẹ́ ṣọ́ọ̀kì yín sá. Tí ọmọ yín ò bá ti pè yín lájẹ́, ẹ ti bẹ̀rẹ̀ ṣe àbíamọ. I repeat. Tí ọmọ yín ò bá ti pè yín ní àjẹ́, my friend i can't do that when i get to mommy we know ẹ ti bẹ̀rẹ̀ ṣe àbíamọ tó jẹ́ wípé táwọn ọ̀rẹ́ ẹ̀ bá fẹ́ lé ẹ̀ á ní à wo i can't do it that woman that woman àtọ she will know ó ti bẹ̀rẹ̀ ṣe àbíamọ kí ló máa yẹ kádé kòríta yẹn ojú ìpàkọ́ ojú ọ̀sùn ojú òsì ojú iwájú ojú iwájú nìkan kọ́ làbíamọ ẹ̀ lè ojú iwájú nìkan kọ́ la ó sí níbẹ̀ ọlọ́run dẹ̀ ń gbé wá àwọn abiyamọ ọ̀run dẹ̀ ń gbé wá ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ló máa yóò dé kòríta yẹn ìdí nìyẹn mọ́mì tó ni ẹ wá fààyè yín fún jésù kì í ṣe pé kò ní kẹ́ ẹ lè wá sí church mọ́mì abiyamọ tó ní fi ayé ẹ fún jésù kó o lè ní ìbáṣe ẹ̀ṣẹ̀ mọ́ mú mi nítorí àwọn iṣẹ́ abiyamọ kó má bàa bàjẹ́ ni ẹ jẹ́ pé orúkọ jésù ẹ̀yin màmá mi ẹni olúwa fún mi ní ojú ìpàkọ́ àwọn wo làdúrà yẹn yí ẹ kí aleluya kẹgbà ẹni olúwa bí abiyamọ tí ò fẹ́ mọ́fọ jáde nínú iṣẹ́ yìí bí abiyamọ tí ò fẹ́ ṣòfò nínú iṣẹ́ yìí bí abiyamọ tó fẹ́ padà jèrè iṣẹ́ yìí ẹni ẹ̀mí mímọ́ mo nílò ojú ìpàkọ́ mo ní lójú ẹ̀gbà mo ní lójú ọ̀tún mo ní lójú ọ̀sẹ̀ mo ní lójú iwájú kí iṣẹ́ yìí má bàa bàjẹ́ ẹ pé kẹ́kọ̀ọ́ ẹ sọ́rí ẹ̀mí ọ̀rẹ́ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ fi dálàgbà ẹ fi dálàgbà ẹ fi dálàgbà jésù olúwa ẹ gbọ́dọ̀ dé koríta mọ́mì ẹ di ẹrù fọmọ ṣùgbọ́n mọ́mì á máa wà conscious ah wo èmi ò lè tẹ̀lé yín o kí n tó padà délé ìyá ti mọ̀ mọ́mì abiamọ àjẹ jésù ni ẹ jù ẹ bá mi gbàdúrà yìí ẹ ní olúwa fún mi ní ojú ìpàkọ́ kí ohun tó ń lọ nínú ayé àwọn ọmọ mi tó lè jẹ́ ìpanu kó má farapa mọ́mì tọ́mọ yẹn bá fẹ́ wọ wrong relationship wọn á ti gbé wá fún yín tó bá wálé lẹ́ máa sọ pé you know what that that new lady that you are moving with get a version from her honey mommy how did you know i said don't worry holy spirit is in charge a gbọ́dọ̀ dé kòríta yẹn ẹni ẹ̀mí mímọ́ máa gbé ayé àwọn ọmọ mi wá fún mi agbọ́dọ̀ kí ló ń pè ní iṣẹ́ abiyamọ mo máa ń sọ gidi kan mọ́ mi iṣẹ́ abiyamọ is not a lazy work abiyamọ òtítọ́ is not for the lazy people and you know one thing if you and I cannot do it God will not give any child unto our care tó bá mọ̀ wípé a lè ṣe ni kò ní fún wa ní méjì tó fún wa yẹn tó bá mọ̀ wípé a capacity ni kò ní fún wa ní mẹ́ta yẹn ó mọ̀ wípé a ṣe ó ti deposit ohun tá a máa fi lè ṣe ó ti kó sínú wa ló ṣe yọ̀ǹda ẹ̀ ẹ pe jésù mọ́ mi ẹ ní olúwa fún mi lójú ìpàkọ́ olúwa fún mi lójú ẹ̀tún olúwa fún mi lójú òsì olúwa fún mi lójú iwájú tó yẹ ká bi amọ́ ní kí ohun ìkọ̀kọ̀ ayé àwọn ọmọ ẹ̀ má bàa farasin fún un ẹ pe jésù ẹ̀sọ́ ní àwọn ọ̀rẹ́ tí abiyamọ bá dúró rí ọ̀tún tí abiyamọ bá dúró rí òsì ẹ̀yin màmá mi ẹ gbà á ẹ̀yin bàbá mi ẹ gbà olúwa fún mi ní ojú mẹ́rẹ̀ẹ̀rin tí abiyamọ rí ojú mẹ́rẹ̀ẹ̀rin tí abiyamọ ní ojú mẹ́rẹ̀ẹ̀rin tí abiyamọ gbọ́dọ̀ ní ẹni olúwa yọ̀ǹda ẹ̀ fún mi torí má jẹ̀mú àwẹ̀ àà ojú mẹ́rẹ̀ẹ̀rin tó rí ibi gbogbo ojú mẹ́rẹ̀ẹ̀rin tó rí ayé ọmọ ojú mẹ́rẹ̀ẹ̀rin tó rí gps ọmọ ojú mẹ́rẹ̀ẹ̀rin táwọn ọmọ mi ò fi ní yá ní ayé ìkọ̀kọ̀ ojú mẹ́rin tí mo gbọ́dọ̀ níbi abiyamọ tí wọn ò fi ní ní ayé ìkọ̀kọ̀ tí wọn ò fi níbi ayé ìkọ̀kọ̀ tó lè padà bà àdúrà mi jẹ́ tí mo lè fi aláìmọ̀ àdúrà gbà tí mo fi lè abiyamọ tí ọmọ ṣẹ́ ṣe lórí àwọn ọmọ wọ̀nyí ọlọ́run mo bẹ̀rẹ̀ fún ọlọ́run mo bẹ̀rẹ̀ fún gbúàdúà jésù olúwa wa ẹ tún pe jésù god bless you mọ́mí òkúngbélé àwọn abiyamọ nìyí wàá wà ní stéètì kan tí o bá ní ojú yẹn ọmọ yẹn á wà ní other state wàá dẹ́ pé tọ́pẹ́ nítorí o ṣe lánàá yẹn ò dá o àwọn tó o fẹ́ bá nìyẹn ò dá o torí pé kí ni ẹ̀mí mímọ́ ti gbé wá fún ẹ a gbọ́dọ̀ bá tó bá jẹ́ pé torí ọmọ rẹ nìkan láti ṣòwò àṣejèrè ẹ béèrè fún ẹ̀mí mímọ́ tó bá jẹ́ pé torí ọmọ yẹn nìkan kẹ́ ẹ má bá a padà jẹ̀bi ẹ má gbàgbé kí àtẹ̀kà ni wá o you don't hold it. hallelujah alágbàtọ́ la jẹ́ alágbàtọ́ ni tá a bá padà dọ́run àwa màmá àti bàbá ó wà lára àwọn àkáǹtì ohun tá a máa àkáǹtì fún is part of our stewardship ọmọ tọ́lọ́run fún yín yẹn ó máa béèrè lọ́wọ́ yín ó máa béèrè so you cannot afford to do it anyhow because God has not given you anyhow child God has given you a glorious gift God has given you a precious gift every child maybe you don't know they are precious in the sight of God òun ló fi sọ pé ọmọ ni ní olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ God cherish them abiyamọ náà gbọ́dọ̀ cherish it torí òun tó fi fún wa ó mọ ìwúlò wọn ó kàn fi fún wa láti fi dùn wá nínú kó má pe ọ̀pọ̀ wa ní àgàn láti fún fún wa ní ayọ̀ ìdílé and at the end of it to produce a glorious seed from these children that is the talk of another day to be able to pro produce glorious seed on these children they are not just there to bear your name they are not just there to call you mommy They are not just there to call you daddy, they are in our care so that we can reproduce a godly seed unto the Creator. Their Father who has released them unto us. I pray that Lord will give us the grace. Ẹ tún pe Jésù ní ìparí àkókò tí lọ. Ẹ pe eriwo Olúwa fún mi ní torchlight látòdì ọ̀run tó rí ìkọ̀kọ̀ mọ́ mi. Tí òkùnkùn bá wà níbìkan tí ò síná tẹ bá rí torchlight kí lẹ máa ṣe ẹ máa rí ẹ máa rí ẹ máa rí ẹ máa rí torchlight òde ọ̀run náà wà ẹ jẹ́ àgbà this